ọgbọ́n lóyin fi ṣafárá Èdùmàrè sí ló fadùn sádò oyin oyin mọ́mọ́ àdò àdò oyin mọ́mọ́ ẹ̀kú kalẹ̀ ẹ̀kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ yìí oyin ni tiyín adùn ni tiyín yùngbàyùngbà ni tiyín láṣẹ Èdùmàrè olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí lónìí lónìí ẹ̀ tún gbọ́ o lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ àwọn ìròyìn yẹn tún ti létẹ̀ ń bọ̀ wájú mi lórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tí màá ti bẹ̀rẹ̀ sí máa kà á fún yín láàárọ̀ òní àkọ́kọ́ ròyìn gẹ́gẹ́ bó ti jáde ó wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ń ṣeré yẹn táwọn ọmọ ilẹ̀ Nàìjíríà kán máa ṣe gbòsàgbòsà fún ààrẹ Buhari o nítorí àwọn iṣẹ́ àkàṣe tí ń ṣe pẹ̀lú bó ṣe ń yáwó tó ó tún sì ń rí sí àkàṣe ṣe ó yẹ kán máa dúpẹ́ kán máa bọ́ ọlọ́run kékeré láàrẹ Buhari ìròyìn yẹn ta ló sọ̀rọ̀ ẹ gbọ́ o láàárọ̀ òní omi ìtọ́tún wà bí ààrẹ Muhammadu Buhari fúnra ẹ̀ jáde síta ló ń fọwọ́ méjèèjì gbóyà ó ní ẹwọ́ ọwọ́ tí mo fi ń gbóyà yìí ẹran ni mo fi ń gbà kéé mọ̀ ń ṣe egun kẹ ilẹ̀ Nàìjíríà ìlànà tí mo fi sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC yẹn yóò jẹ́ ká máa wà ń pò lọ síbẹ̀ ni àníṣe àwọn èèyàn gan nífẹ̀ẹ́ inú wọn sì ń dùn láàrẹ Buhari wí oníròyìn mi kanlẹ̀ ó wí pé ẹgbẹ́kùnrẹ́rẹ́ ìròyìn òmí ètò tó wà wájú mi ń bí òun náà tún sọ̀rọ̀ níbi tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti bẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú APC àti PDP ó ní kò gbé kan ó sọ bẹ́ẹ̀ bẹ́ńbẹ́ kí ọ̀rọ̀ nípa ètò òdìbò ọdún 2023 ó ní nǹkan kankan wà tóun fẹ́ ṣe nígbà ètò òdìbò yẹn kí ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fẹ́ ṣe nígbà ètò ìdìbò tó ń bọ̀ yìí ẹ má bá mi bọ̀ ẹ gbọ́ láàárọ̀ ní omi tó tún wà ń bí omi sọdẹ ti ń lé fùrù kọ́kọ́ lé fùrù kọ́kọ́ ó wí pé ṣe rí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká yẹn yóò fojú balẹ̀ ẹjọ́ o ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká náà lọ́ba gúgú sọ pé ẹ̀rù òbodò ọ̀yá ẹgbẹ́ra ńlẹ̀ ìròyìn yẹn ẹ gbọ́ láàárọ̀ òní omi tó tún yọjú bọ́rọ́ síwájú mi wọ́n wípé ó ṣeé ṣe kí Ọ̀ṣínbàjò gangan ó sọ̀rọ̀ lọ́la òde yìí kó sì sọ ipò tó fẹ́ dì mú lọ́dún 2023 ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Kano wọ́n ṣàlàyé wípé wọ́n ti rán àwọn méjì kan tó jẹ́ òṣìṣẹ́ ìjọba lọ sí ọgbà ẹ̀wọ̀n nítorí pé kíni wọ́n ṣe àwọn ayédèrú ìdúrótíwọ́bọ̀wé kan ni lórí kíni bó ló ṣe jẹ́ ẹgbọ́ lójúmọ́túmọ́ lónìí akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ọmọ OAU ẹnìkan ṣekú pa ìpínlẹ̀ Ògùn lẹ́yìn ìgbà tó fipá bá a lájọṣepọ̀ kí ló kẹ̀dẹ̀ dé ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní ẹ wo àwọn ìròyìn ẹ létí ń bọ̀ wájú mi tí màá bẹ̀rẹ̀ sí kà á fún yín lóní kẹ̀kẹ́lúkẹ́ àjá àbalẹ̀ ni àfi bí ẹmu kọ́lọ́kọ́ ẹ gbọ́ lóní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ mòdé ọ̀dà náà ẹ má wàá gbàgbé lójú òpó youtube wa ẹ sọ̀sìkírábù bẹ́ẹ̀ ṣe wò ó tàbí kẹ́ ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv lójú òpó youtube yín ẹ sọ̀sìkírábù ẹ láìkí ẹ ẹ pé fáwọn ẹlòmíín kí wọ́n mọ tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyí adébáyọ̀ instagram wa ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sí ń wò lọ́wọ́ sàlẹ̀ amóhùnmáwòrán yín òun lẹ́tẹ̀ láti lè fi kàn sí yàrá àpolongo ọjà wa ó yá ẹgbẹ́ngbẹ́ alẹ̀ kí n wọnú ìròyìn lónìí sàn án láàárọ̀ òní nítorí ààyè òfẹ́ mo gbójú mi wọnú àwọn ìwé ìròyìn wọn ni mo wí pé ibo ìròyìn mi àkọ́kọ́ tààrọ̀ òní ó ti wá ìròyìn yẹn ló wí pé òun ṣe tán láti yọjú bọ́rọ́ wà láti inú ìwé ìròyìn tó jẹ́ Daily Post ààrẹ Muhammadu Buhari mo kọ́kọ́ wò wájú mi ìfọwọ́sọ̀yà ó wí pé ẹ̀yin ọmọ Nàìjíríà àyà tí mo fọwọ́ sọ yìí ẹran ni kì í mọ̀ ṣẹ́gun o èmi ń sọ fún yín lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ìlànà tuntun tẹ̀mí gbé kalẹ̀ nínú ìṣèjọba mi yóò túbọ̀ máa fún ẹgbẹ́ òṣèlú APC láàyè láti máa díje máa wọlé ipò lórílẹ̀‐èdè Nàìjíríà ni ààrẹ muhammadu buhari ẹni sapala yìí ti wí pé mo ti gbìyànjú mo ti gbìyànjú fúnlẹ̀ nàìjíríà ó ní tèmi tí ń tòótọ́ kò sọ́gbọ́n tẹ́ ẹ ríta lọ́dún twenty twenty three ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni ó tún bọ́ sí i ó sọ eléyìí lásìkò tí ń gba àlejò àwọn ìgbìmọ̀ alága ìgbìmọ̀ tó wà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn asòfin abdullahi adamu nílé ìjọba tí ń bẹ nílùú àbújá àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde látọwọ́ ẹni tí í ṣe agbẹnusọ ààrẹ Buhari Garba Shehu òun ló ṣàlàyé ọ̀rọ̀ ó sì wípé tèmi tí tòótọ́ ẹ̀wù ọdún méje sẹ́yìn ẹ̀rí yàtọ̀ àbẹ́ẹ̀rí lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ìṣèjọba buhari ìyàtọ̀ yẹn pọ̀pọ̀ pọ̀ débi pé àwọn ọmọ nàìjíríà gan fúnra wọn mọ̀ kódà kì í wá ṣe pé wọ́n mọ̀ nìkan wọ́n tún wá ṣàdúrà fún ààrẹ buhari ó ní lóòótọ́ àwọn mọ̀ pàwọn gan wọ́n máa léfùrù kọ́kọ́ léfùrù kọ́kọ́ wọ́n máa yẹn rí fún ọ̀ fún jíṣèjọba Buhari ṣùgbọ́n o ẹ wò ó wò ẹ yẹ̀ wò ẹ wò lẹ́wẹ́nu ọkọ́ ẹ rí i pé kedere ní ìdàgbàsókè ńlá bá ọ̀rọ̀ ètò iṣẹ́ ọ̀gbìn bákan náà ohun ìgbáyé gbádùn ohun tó ní ṣe pẹ̀lú ìmẹ̀rọ ayélujára tó ń ti ìdàgbàsókè ìgbáyé gbádùn àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà pàápàá àwọn obìnrin ọ̀dọ́ àti gbogbo àwùjọ wa wọ́n ní pẹ̀lú gbogbo eléyìí ó tó ń tí mú nú àwọn ọmọ nàìjíríà dùn wọ́n wípé yinyinyiní kẹ́ni ó lè ṣèmí ẹ wo ààrẹ buhari bí pé ní tó tún kù kíjọba òun tẹnubodò tán yìí à wọ́n rí orílẹ̀-èdè nàìjíríà láàrin orílẹ̀-èdè àgbáyé wọ́n tún máa ṣe à ọ̀yà lára ọ̀tọ̀ ìròyìn ẹ̀ pọ̀ ó fẹjú kẹ̀kẹ́ bẹ̀ Daily Post gbé e láàárọ̀ òní omi ìtótún yọjú síwájú mi òun náà tún ń sọ̀rọ̀ ó wípé ó yẹ káwọn ọmọ nàìjíríà ká máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ buhari nítorí pé ẹni tọ́lọ́ ní ìdìrán sí wọn lààrẹ muhammadu buhari ta ló sọ̀rọ̀ mínísítà tó wà fún ìrìnnà lórílẹ̀‐èdè nàìjíríà rotimi amechi òun ló ṣàlàyé ọ̀rọ̀ nípínlẹ̀ Ògùn lásìkò tí ń ṣíṣọ lójú àwọn ọkọ̀ bọ̀gìnì ńláńlá tí gómìnà pínlẹ̀ Ògùn tó ṣẹ̀ṣẹ̀ gbóde ìyẹn àwọn ọkọ̀ ọkọ̀ ńláńlá tí ó mọ káwọn èèyàn lérò nà àwọn aṣàlàyé ní ẹ wò ó ṣẹ́rà rẹ Buhari ọ̀nà tí ń gbà ṣe nǹkan tí ẹ̀ yàtọ̀ kódà èrè àgbàsókè pọ̀ sí i ó ní ẹ wo iṣẹ́ àkànṣe tá ààrẹ Buhari ṣe bó tiẹ̀ jẹ́ pààrẹ ń yáwó ni ó ní ṣùgbọ́n yẹ ká máa dunnú pààrẹ ń yáwó bó sì ń fi owó ọ̀hún ṣe àwọn iṣẹ́ kan ó ní pẹ̀lú bí gbèsè ṣe tó lórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ kéèyàn ó kàn máa yáwó lásán ni láì ṣe nǹkan kan ṣùgbọ́n ààrẹ buhari ó mú iṣẹ́ ṣe lọ́kọ̀ọ́kọ́dọ̀ bíi ti ń yáwó rotimi amechi ó wípé bá a bá fẹ́ parọ́ pẹ̀ra wa jẹ lógún ẹ mọ̀ wípé ìṣèjọba ààrẹ buhari yà lárọ̀ ọ̀tọ̀ ó ní ẹ̀wò ó tún ní kìnnì kan lọ́kàn òpópónà reluwé kan wà láti èkó lọ sí àpápá tó fi lọ dé ẹ̀pẹ́ ní lẹ́kí wọ́n ní ó fẹ́ ṣe é wọ́n ní gbogbo ìyẹn náà ó ti wà lára ohun tó ní làkà láti ṣe kí ìṣèjọba ẹ̀ tó tán yóò sì múṣẹ o oníkẹ́ bá mọ̀ wò ó yẹ ká gbóṣù bàràbà dẹ̀ fọ́básanjọ́ náà nítorí ọbásanjọ́ ló ti lànà ọ̀hún kalẹ̀ láàrẹ buhari sì gùn lé lórí ó láàrẹ buhari wá gùn lé lórí lọ́nà tó tún yàtọ̀ gbà táwọn èèyàn sọ pé bàbá rere bàbá kẹ̀ bàbá rere bàbá kẹ̀ sáàrẹ buhari ó wí pé tèmi ti ń tòótọ́ ẹ wò ó ẹ mọ rírì ààrẹ buhari o ó ní ẹni tí ò bá sì mọ̀ òun ó dún ṣùgbọ́n òun mọ̀ pé bọ́ bá yá yá yóò padà máa ṣe dànsáàkì fáàrẹ Buhari oníròyìn mi kalẹ̀ ó wí pé irú kì í yan rẹ̀ láwo ìyẹn omi ètò wà wájú mi ìyẹn ń lalẹ̀ kàkàkà wọ́n ní ẹ̀bìtì kàkàkà kàkàkà mi ní ń milẹ̀ kìkìkì ó wí pé èmi láti ṣàlàyé fún yín ohun tí mo fẹ́ ṣe lọ́dún 2023 lásìkò ètò òdìbò Wọlé Ṣóyínká sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wípé ẹgbẹ́ òṣèlú APC àti PDP ìkan ọ̀gbẹ́ kan ó ní kò tí ẹ̀ lè ya àyàn lẹ́nu nígbà òkúkú jẹ́ pé ẹ̀ ń bá ti fòfẹ̀rẹ̀ kú ònú APC akọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP bó bá kú ònú PDP APC náà ni yóò tún yíjú sí ó ní gbogbo wọn ti dàpọ̀ mọ́ra wọn bí ìrẹsì àtẹ̀wà ó ní kẹ́ ẹ wá máa wo nǹkan ètò ìdìbò ọdún twenty twenty three èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká mo ṣetán láti rí i dájú pé wọ́n mọ wòran dẹ́ni tán fi ṣe tán fẹ́ ṣe n tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lòun fẹ́ ṣe nù o lásìkò ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ó wí ẹ wò ó yóò tó yín ti ìròyìn ẹ ọ fẹjú ìkan náà tún wà tó nìkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Omiṣore ti ń fọwọ́ gbáyà ó wípé mo ṣetán o láti gbé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká re ní ẹjọ́ lórí ọ̀rọ̀ tó sọ nípa ikú Bọ́lá Ìgè ó ní ìbanilórúkọjẹ́ gbàmọ̀ lèyí òun sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tá a gan lomiṣore ẹni tó ti fi gbà jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè iyọlá omiṣore òun ló sọ fún ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ pé wá bí o àsìkò tó wà lọ kọ̀wé ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ọyẹ kó lamba o nítorí wípé irú ọ̀rọ̀ tó sọ ohun ìbanilórúkọ jẹ́ gbàmọ́ ni tó ní pé ẹyin òun ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú bọ́lá ìgè ìyẹn ẹni tó ti ìgbà kẹrí jẹ́ mínísítà fẹ́kẹ̀ẹ́ ètò nàìjíríà àti agbẹjọ́rò àgbà fúnjọba nàìjíríà ń gbà kan rí ó ní pé ẹyin pẹ́pẹ́sẹ́ o òun ní ọwọ́ bẹ̀ nínú afurasí kan gbòógì eléyìí tí wọ́n ní ó yẹ kí wọ́n ṣètànná wádìí bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ti sọ ṣáájú wípé iye ọlọ́run níṣòre ni wọ́n wá fi sí ipò akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC ó ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí ó sì jẹ́ ìkankan gbòógì afurasí eléyìí tí wọ́n ní ó jẹ́ afurasí tó lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè ó ní ẹ wá rí báyìí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ nǹkan náà òun ló wá jẹ́ pé ìyá ní ó kàn ń bà mí ló kọjẹ́ ni mẹ́bí ní ẹjọ́ wọ́n ti sọ pọ́wọ́ mi mọ́ ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ wípé tèmi ti ń tòótọ́ èyí ga jù torí ẹ̀ òun ò ní wo ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká níran níbi tọ́rọ̀ dé dúró àwọn yóò jọ mú nǹkan lẹ̀ fúnra wọn nítorí pé èèyàn kan ò lè máa ba àyàn kan ló kọjẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé Bọ́lá Ìgè ló ti fi gbà kan rí jẹ́ gómìnà nígbà ayé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ lọ́wọ́ kan náà ni wọ́n ní wọ́n ṣekú pa á ní Bódìjà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn nílégbèé rẹ̀ ní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún two thousand and one wọ́n wí pé bẹ́ẹ̀ bá gbàgbé à ń kà á láti mú wá sí ìránnilétí yín ni ìròyìn ẹ̀pọ̀ ọ̀fẹ́ ó kẹjú kẹkẹkẹ ó fẹjú kẹkẹkẹ níwájú mi láàárọ̀ yìí ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe ìròyìn kan tún lálẹ́ wò ń bí níbi tán ti wí pé ọ̀ṣínbàjò igbákejì ààrẹ nàìjíríà wọ́n wí ó ṣeé ṣe kó kéde ibi tí ó fì sí lọ́dún twenty twenty three irú ipò náà tó fẹ́ gbé lọ́dún 2023 wọ́n ní gbò bá yá tó bá di lọ́la òde yìí tí sọjọ́ sátidé kò ṣeé ṣe kó dìde wúyà kó sì kéde o ìròyìn ṣàlàyé pé ìgbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n wípé a fẹ́ mọ ibi tí ó fẹ́ fì sí gẹ́gẹ́ bí ohun tí ìròyìn gbé jáde ẹnìkan òun ló fi ọ̀rọ̀ léde fóníròyìn wípé àti ìmọ̀ bí ó ń lọ ṣùgbọ́n wọ́n fẹ́ mọ ibi tó ń lọ báyìí lọ́la òde yìí wọ́n ní yóò tó sọ̀rọ̀ sókè lọ́wọ́ kan náà ni wọ́n tún ṣàlàyé wọ́n wípé ṣáájú làwọn ẹgbẹ́ kan lóríṣiríṣi ti ń gbé orúkọ Ọ̀ṣínbàjò lérí tí wọ́n sì ń wípé ó fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2023 ọ̀pọ̀lọpọ̀ ló sì ń kọminú pé ṣé òun àti Tinubu wọ́n jọ máa wá fi ìgagbága lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ ọdún 2023 ni wọ́n wípé bàbá àṣàlẹ̀ wọn mọ̀ ní Bọ́lá Ahmed Tinubu mọ̀ jẹ́ àmọ́ lórí ọ̀rọ̀ ń bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé ṣáájú ni agbẹnusọ fún ọ̀ṣínbàjò láolú àkàdé ti sọ́ngbà kan tó wípé irọ́ ni ọ̀ṣínbàjò wípé kò ṣetán o láti sọ pé òun fẹ́ díje dupò ààrẹ kò sì tí ì sọ jáde nítorí ẹ̀ àmọ́ bí ọ̀rọ̀ dé dúró wọ́n lọ́la òde yìí wọ́n mọ ibi tí ó ń lọ ìyẹn wọ́n fẹjú kẹ̀kẹ́ síbẹ̀ láàárọ̀ òní ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe èròyìn kan náà tún lálẹ́ wù ń o eléyìí ti sọ wípé ilé ẹjọ́ kan mọ̀ ni ní Kánò ló ti rí pé àwọn òṣìṣẹ́ ìjọba méjì kan fún ìwà ìlẹ̀dí àpò pọ̀ àti ṣíṣe awúrúju kí wọ́n lọ lo kí wọ́n máa lọ sí ọgbà ẹ̀wọ̀n báwo ni wọ́n ṣe ṣe ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ adájọ́ díje díje àbókí ló kọ̀ ẹ̀ ń jẹ́ wọ́n wí pé ń ṣe ni ó ti ní ẹ wò ó àwọn méjèèjì tọ́jú òṣìṣẹ́ ìjọba kan tó ń jẹ́ Helen Ode àti Zainab Musa wọ́n lẹ̀dí àròpọ̀ wọ́n parọ́ wọ́n buwọ́lùwé tó jẹ́ ayédèrú láti lè sọ pé wọ́n gba ẹ̀yà kan síṣẹ́ lábẹ́ ìjọba àwọn aṣàlàyé wọn níṣẹ́ rẹ gbọ́ eléyìí tó ń jẹ́ Ode yẹn òun tiẹ̀ yóò lọ lu ọdún mẹ́ta àtààbọ̀ ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ní Musa tiẹ̀ oṣù mẹ́fà péré lòun ó lò lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́ kan náà ni wọ́n ní ẹ̀sùn wọn ni wọ́n mú wá síwájú ilé ẹjọ́ látọwọ́ àjọ tí ó ń fúgo mọ́ sísowó òdùkúbọ̀kù tá a mọ̀ sí ICPC àwọn wípé ẹ̀sùn ẹlẹ́ja mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn wọ́n tó nìkan ṣe pẹ̀lú yíyíwèé lílẹ̀dí àpòpọ̀ àtàwọn ẹ̀sùn míì àwọn aṣàlàyé síwájú wọ́n wípé ẹnìkan ni wọ́n mọ̀ síbẹ̀ tí wọ́n tàn ìyẹn Uzenat Ahmed wọ́n ní wọ́n parọ́ fún un wọ́n ní gbọ̀n parọ́ fún un pé mọ̀ wọ̀rí ó ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ kano wọ́n náà fún un ní ìwé ìgbanisíṣẹ́ ayédèrú wọ́n ní gbogbo tó sì ṣe yóò tako òfin ìpínlẹ̀ kano wọ́n wí pé àyè tún wà pẹ̀lú ẹni tí wọ́n fún ní oṣù mẹ́fà láti lọ san owó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́fà eléyìí tí wọ́n fún eléyìí tí owó ìtanràn náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà ìròyìn yẹn ọ̀pọ̀ síbẹ̀ bákan náà wọ́n ní ẹni tí wọ́n fún ní ọdún mẹ́ta àtààbọ̀ ní tiẹ̀ òun ìlàjì mílíọ̀nù náírà ni wọ́n ní kó san láti fi jẹ́ owó òtanràn ìròyìn yẹn pọ̀ fẹ̀jú kẹ̀kẹ́ síbẹ̀ ẹ wo ìwé ìròyìn punch ló gbé jáde láàárọ̀ òní ọ̀dà ìròyìn míì tí màá fi mọ́ sẹ́nu ró láàárọ̀ yìí ìròyìn fi yé ni wípé nípínlẹ̀ Ògùn wọ́n fi ẹnìkan eh, fipá lájọṣepọ̀ pẹ̀lú ọmọ OAU kan wọ́n sì ṣekú pa á ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ńṣe ni àwọn òbí ọmọ tí ó ṣekú pààyàn yẹn tó fipá báyàn lájọṣepọ̀ ń sọ pé ọpẹ́ o ẹ máa mú lọ ẹ máa mú lọ ọpẹ́ o ẹ máa mú lọ pọ́ọ̀jì ṣàlàyé ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló ti gbé ọkùnrin kan mú ọmọ ọdún mẹ́tàlélógún tó pẹ̀ ń jẹ́ Ikenna James fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ sí ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n tó jẹ́ akẹ́kọ̀ọ́ báfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ìyẹn olúwatósìn adéfisáyọ̀ gẹ́gẹ́ bí ohun tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ DSP abímbọ́lá yẹmí nínú àtẹ̀jáde tó fi sóde ó ṣàlàyé pé afurasí ọ̀hún ló jẹ́ pé wọ́n jọ ń gbé nínú ọgbà kan náà ìyẹn nínú ilé kan náà wọ́n ní í ṣe ni ó ṣe ìṣe pé òun fẹ́ lọ wá ìrànlọ́wọ́ tó sì á ṣe bẹ́ẹ̀ já àjà tó sì bá ọmọbìnrin ọ̀hún lájọṣepọ̀ wọ́n ní ó bá tipátipá tán wọ́n ṣe kú pa wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ kan wà tó mọ̀ sí i tí wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ ṣiṣẹ́ bí yìí wọ́n níyẹn ó tètè fẹsẹ̀ fẹ́ wọ́n ní ṣùgbọ́n òun bá tún mú àjàgùn nígbẹ̀yìngbẹ̀yìn ńgbà ó di láàárọ̀ ọjọ́ kejì eléyìí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wọlẹ̀ wẹnu ọkọ́ wọn náà rí i pé ọmọbìnrin ọ̀hún ti kú wọ́n ní ńgbà tán rí i pé ó ti gbẹ́mìí mì náà wò pé a ah, ewúrà ni ti àjà tí ó tún lu lọ́wọ́ kan náà ni wọ́n tún wá bẹ̀rẹ̀ sí lọ ké sí àwọn tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ pé wá bí o ẹ wá wo ń tá a rí lọ́wọ́ kan àwọn yẹn bẹ̀rẹ̀ sí fimú fílẹ̀ nínú ilé bọ́mọkùnrin ṣe bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ látòrí àjànà wọn gbà múṣekún ẹ̀yìn ọ̀rẹ́yìn ni ó di pé wọ́n gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní ẹkùn ti Ògìjò gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi léde wọn ní DPO ògìjò ìyẹn CSP ọ̀nàtúfẹ́ umar òun ni ó tètè yá a gbìyànjú lórí ọ̀rọ̀ afurasí náà ìgbẹ̀yìngbẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí po ọmọkùnrin ọ̀hún lọ́wọ́ yọ̀yọ̀ ó sì padà tẹnu rẹ̀ kà pé lóòótọ́ ló ń wu ìwà bí ọ̀hún wọ́n gbé ní pàkàyàká ó di ẹ̀ka tí ń ṣe ìfimúsílẹ̀ tí sì ń ṣèwádìí lórí ẹni abímbọ́dọ̀ yẹmí ṣàlàyé ó wípé àwọn òbí ọmọ náà ní ẹ̀ àwọn ti yọ́kùnú ọmọ tẹ́lẹ̀ ọmọkùnrin ọ̀hún ti tán po ẹ wo ìròyìn ó ń tẹ̀ wájú ló ní bẹ̀m̀bẹ̀ yẹkẹ o ẹ wo ìyẹn kò jù bẹ́ẹ̀ lọ lápá abẹ bí màá ṣe kà ẹ́ fún yín punch ló gbé láàárọ̀ òní. tọ́ ayọ̀fẹ́ ẹ̀yẹ ká máa bọ́ sára kejì náà nu lórí ètò níbi tí àtúntìjọ́ máa pẹ̀ kẹ́lù gẹ́gẹ́ bá a ṣe máa pẹ̀ kẹ́lù lórí ètò ojúmọ́ aláyọ̀ olúwatóbi lọ́ba fáṣùgbà bẹ́ńbẹ́yẹ́kẹ́ làwọn kan tó ń pè mí ẹ wo lónìí lábala kejì ẹ tún gbọ́ lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ ẹ mọ̀ pé tí kàn yẹ rí bí ò bá ṣe ti lórí orí adà bí àpò láàgì bí ò ṣe yín lẹ́nu ẹnu adà bí ẹ̀mú làgà bí ò sátàǹpàkò ọwọ́ lọ́wọ́ ọwọ́ adà bí ìlàgbà tèmi ti ń tòótọ́ ẹ pàdé àwa méjì tó jẹ́ pé àjọ máa yiri ẹ̀wò lórí ètò àjọ máa mí yóò máa dùn ẹ sì máa fèrò tí náà sọwọ́sọwọ́ ọ̀sàlẹ̀ lápá abẹ́yẹ ẹ wá má gbàgbé lójú òpó YouTube wa ẹ subscribe bẹ́ẹ̀ ṣé wo yẹn tó bá sì jẹ́ pé sí lójú òpó youtube ẹ tẹ̀ síbẹ̀ bàbá gbàgede ìmọ̀ tv tẹ́ ẹ bá débẹ̀ ẹ láìkí ẹ sọ̀sìkáìbẹ̀ pín fáwọn ẹlòmíì ẹ fi ìròyìn sísàlẹ̀ kárí lọ́wọ́ kan lójú òpó facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó ń lọ lóníjẹ̀lẹ̀ ń kẹ́ńsàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. tọ́ tèmi tí tòótọ́ ẹ̀ tó gbọ́ lónìí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 kóòrè nítorí pé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ lọ́tún lọ́tún lára ọ̀tún látúngbédé lónìí lójúmọ́ aláyọ̀ ọ̀dà àti kàròyìn fún yín lẹ́ẹ̀kan mo sì sọ fún yín pé tí kàn yẹrí bí ò bá sétí lórí orí àdàbí àpúlà gidi bí ò sí yín lẹ́nu ẹnu àdàbí ẹ̀múlàgà ṣe bẹ́ẹ̀ mẹ̀múlàgà ẹ ti nà án lọ́wọ́ kan náà bí ò bá sí àtàǹpàpọ̀ lọ́wọ́ ó wà dàbí ìlàgbà tèmi tí tòótọ́ yóò tó dùn yàtọ̀ yóò lárinrin láàárọ̀ òní olúwa tóbi lọba fáṣùgbà ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí àsìkò àwẹ̀ tààtì ẹ̀ tó wáyé ẹ̀jímù olóyin tún kúkú lónìí tóbi fàṣùgbàrù ní ìrìn náà ṣì ni àwa ń gbà lọ ẹ̀yẹ́ dé àjọ̀sán agbèrà dìde náà bẹ́ẹ̀ ń nìkan kọ́ ń ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá lórí ìkànnì yín BGI TV lórí ètò yín ètò wa ojúmọ́ aláyọ̀ bẹ́ ṣe wá ń wò wá ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí sì ti ń gbọ́ wá kò ní di ẹ̀yin lẹ ó máa bá àwa náà dẹlẹ ó máa rí ní gbogbo ìgbà àtúwájú gbogbo àwọn Muslim brothers and sisters wa ń pé ẹ kú jímọ̀ àjẹkù ọ̀tẹ̀ àwẹ̀ tí ó ń lọ yìí hmm. ṣé dáadáa lẹ jí báwo ni apá ọ̀dọ̀ tí yín ẹ káàbọ̀ sí ibi tí a ti máa jíròrò lórí àwọn ìròyìn wa tí wọ́n ti kà fún yín tẹ́lẹ̀ tí a ó sì máa sọ lórí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ní àyíká wa. tó a ti gbọ́rọ̀ yìí a sì ti rí i àwọn nǹkan kan ń kọ yín lómi inú ńgbà tí ẹ̀ ń gbọ́rọ̀ yìí àbí ẹ̀yin ara ẹ̀ náà láàpẹ̀ kẹ́lù láàárọ̀ yìí. lákọ̀ọ́kọ́ mẹ́bẹ́ ti gbọ́n tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ ó wípé ẹ̀ twenty twenty three òun mọ̀ wù wọ́n báyìí ni òun ò ní dá sí òun mọ̀ wù wọ́n bí ìran lásán nítorí ìkọ̀ ògbé kan làwọn olóṣèlú náà àtẹ̀gbẹ́ òṣèlú Nàìjíríà. ṣùgbọ́n ṣó wá tọ́ kí wọ́n kọ̀ máa wò irú àwọn yẹn gan ló yẹ kọ́ ní nǹkan gidi láti ṣe ó yẹ kán ní nǹkan tó máa kópa nínú ètò ìdìbò yẹn báwo ni irú àwọn ọ̀jọ̀gbọ́n báyẹn àtàwọn tó tún lámìlanka nínú orílẹ̀-èdè ṣe máa ní pé àwọn akọ̀ máa wò nígbà tí àwọn bá ń wò kí làwa ta wà ní ọwọ́ ìsàlẹ̀ wa fẹ́ ṣe. mo rántí ọ̀rọ̀ ẹnìkan nígbà kan olóṣèlú kan ní lórílẹ̀-èdè nàìjíríà gbogbo wa la mọ̀ Ọbásanjọ́ ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wí pé nígbà kan tí mi bá ṣe lọ́dún twenty fifteen wọ́n sọ̀rọ̀ kan wọ́n gbé à ẹ̀ ẹ̀ wọ́n ní bí èèyàn bá wà tó ń fi ọ̀nà hàn àwọn èèyàn táwọn èèyàn bá ní àìrọ́ o bóyá nínú àwọn bíi mẹ́wàá ẹnìkan ní ọ̀nà yìí ní ká gbà àwọn èèyàn àwọn bíi mẹ́sàn-án wá ní rọ́ o àgbàdo o ibi tá a fẹ́ gbà rí ó ní tó dáa ni pé kí ẹni tí ó mọ̀ pọ̀ ọ̀nà gangan lọ́nà tó ń sọ yẹn kó dákẹ́ kó wá tẹ̀lé àwọn yòókù pé ẹ máa nìṣó yẹ máa wòye tán bá wá kókò tó tán á wá ní tèmi mo sọ fún yín ó yẹ ìdílé ẹsẹsẹ máa bọ̀ wọ́n ní òye làgbà wò ó ṣe é ṣe kó jẹ tí bàbá fẹ́ ṣe nǹkan tó dá lè ti bàjẹ́ kó tó di wípé ọmọ abọ́ sí ojú ọ̀nà. ó la ṣe ń pariwo ojú ìbálẹ̀ ṣe. tó bá jẹ́ pé ọ̀nà tí wọ́n fẹ́ gbà yẹn tó bá jẹ́ pé ọ̀nà ikú ni nǹkan tí wọ́n ní ní àǹfààní àti gba ọ̀nà kejì. òun la ṣe sọ pé Yorùbá nation Yorùbá nation Yorùbá nation náà ni o nítorí pé ara ń táwọn èèyàn wò gẹ́gẹ́ bí ohun tó lè tún jọ́nà àbáyọ náà nítorí pé ẹ̀wọ̀ ìṣekúpanilọ́tún ìṣekúpanilọ́sì. ó tẹ̀ wá sùn wa báyìí. ìyẹn gbogbo kí n bàbá tún wá sọ̀rọ̀ sí ìyẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó sọ̀rọ̀ kan láìpẹ́ yìí nípa ẹni tí wọ́n fi ṣe akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n ṣe ètò òdìbò wọn eléyìí tán pè ní national convention eléyìí tán ṣe tán yan àwọn tí ó jẹ́ olóyè ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n fi ẹni tí ṣe aṣòfin gbà kan rí iyọ̀ olómiṣòro ti fìgbà kan rí jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n fi ṣe akọ̀wé gbogbogbò ah! bàbá bá ní ké irọ́ o kí la kí la kẹ̀dẹ̀ ń rí yìí wọ́n ní iṣẹ́ ẹ ti gbàgbé ìgbà kan nígbà tó jẹ́ wípé wọ́n mú Omiṣore gẹ́gẹ́ bí afurasí kan gbòógì ṣùgbọ́n nínú òfin mm. ilẹ̀ wa yìí mm. wọ́n sọ wípé ẹni tó bá ti ní torúkọ ẹ̀ bá ti wà nínú ìwé ìjẹ́jọ́ tàbí tó ti fìgbà kan ní ẹ̀sùn rí mm. kò lè gbé igbá ìbò kankan kí ló dé tó ṣe wá jẹ́ ẹ̀yìn yẹn gan-an ni wọ́n wá fi jẹ olórí wọn ní APC ṣé afẹ́ni wọn ti fọwọ́ rọ́ òfin yẹn sẹ́yìn àbí òfin yẹn ò múlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè wa. ibi àwa lọ ládé yìí omi ṣòre ó wá wípé ah, ewébí òun ní ti tòun níbi ọ̀rọ̀ dé dúró ṣùgbọ́n bàbá sì ń wí pé àà bó bá dẹ̀ lé tán òun ṣe tán Omiṣore ti wá wí pé ẹ̀ẹ́n bàbá ò fojú balẹ̀ ẹjọ́ ìyẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ibi ọ̀rọ̀ wá dé rèé o ojú tó wòye tẹ̀yìn náà ẹ lè máa fi sọwọ́ sísàlẹ̀ bàbá lòun ṣe tán bàbá Fálànà sì sọ pé ibi ọ̀rọ̀ dé dúró òun ṣe tá àti dúró fún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká torí pọ̀rọ̀ ìlú lélẹ́yìí ti ń ṣe lọ́wọ́ yìí. ibi tẹ́yìn méjì bá dẹ̀ ti jà ni ìfẹ́lúwa o ṣé a gbàgbé pé ààrẹ buhari nígbà kan ó ti sọ wípé òun máa tanná wádìí ẹni tó pa bọ́lá ìgè. bẹ́ẹ̀ lóòótọ́ ni ó sọ lóòótọ́ pé òun máa tanná àti ẹ̀wà mọ̀ bí ó ti rọ sẹ́yìn bí ó dẹ̀ sì ń ṣe ìwádìí yẹn lábẹ́lẹ̀ ní báyìí. ọ̀jọ̀gbọ́n wọlé sọ ká wá wípé òun fi ń ran létí ni ọ̀rọ̀ yẹn òun fi ń ran bàbá búbù ẹ ti mọ búbù lóun fi ń ran létí pé má gbàgbé ìlérí tó ṣe ṣáájú o àbọ̀ wọn ti gbàgbé ni orí ẹ̀ gangan lọ̀rọ̀ yẹn wá dálé báyìí tó wá fẹ́ máa di iṣu àtàyànyàn ibi tọ́rọ̀ dé dúró lójú òye tẹ̀yìn tẹ̀ wà nílé náà ojú wo lẹ́yìn fi wò ó ṣé àmọ̀ pé aráàlú lásán làwa oníròyìn sì làwa tó jẹ́ tiwadika ti mú àwọn nǹkan tá a rí wá sójú òye tiyín tẹ́yìn náà tún wá tún fi èrò yín gbé ṣùgbọ́n ṣé o tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká yìí ṣe ṣó burú jù ni kò sí nǹkan tó burú nínú ẹ̀ wọ́n mú wọn wá sí ìrántí padà ni mo dẹ̀ mọ̀ wípé kó tó di pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká máa sọ̀rọ̀ àwọn náà ti kà wọ́n ti wò pé ah, ṣùgbọ́n nínú òfin ilẹ̀ wa wọ́n sọ pé ẹni tó bá ti jẹ́jọ́ rí tàbí tórúkọ ẹ̀ ti wà nínú ìwé ìjẹ́jọ́ rí kò lè gbé igbá ìbò kankan ní orílẹ̀-èdè yìí kí ló wá dé tó fi jẹ́ òun lọ fi jẹ olórí ló ṣe máa jẹ́ káwọn náà sọ̀rọ̀ pé ṣé ẹ ti gbàgbé òfin ni ṣé tẹ̀yìn bá tẹ̀ gbàgbé ẹ̀ pé àwọn ènìyàn ń yìí ni tọ́ máa wò pé ah, ẹ ṣe máa fi rí ẹni báyìí jẹ́ lóòótọ́ ni onílé ilé aṣòfin ti sọ fún pé kó máa lọ ṣùgbọ́n orúkọ ẹ ti wà níbẹ̀ wípé ó fìgbà kan jẹ́jọ́ rí ṣé a fẹ́ yàn yẹn kúrò nínú ìtàn ni àbí a fẹ́ yá kúrò nínú ìwé ìtàn. ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí ló sì wá jẹ́ pé àwọn kan wà tí wọ́n jẹ́ amòfin àgbà ọ̀jẹ̀ amòfin ẹ̀yìn àwọn kan sì wà tí wọ́n mọ òfin ilẹ̀ nàìjíríà kọjá kà sí nǹkan ah. ẹ̀ wọ́n kàn bá wa sí i wọ́n ní ẹ̀ ṣíyàwó kábà wá sí kó lè yé wa dáadáa ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe kíní kan tún wá wà ààrẹ Muhammadu Buhari <laughs> ó wí pé òun ti gbìyànjú o wípé Nàìjíríà wọ́n máa sọ wọ́n tún máa tẹ̀ka fún ẹgbẹ́ òṣèlú tó nítorí ìlànà tó ń fi sílẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ gbogbo èèyàn ò lè rìn tá a lè sùn tá a lè wo nínú ilé wa yìí náà ni ìlànà tó filẹ̀ àbí ó ní ìlànà kan tí wọ́n filẹ̀ táwọn ò mọ̀ Amechi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ ni o Amechi tún wá wípé à níbi tọ́rọ̀ dé dúró ìṣèjọba ààrẹ Buhari ó yẹ káwọn èèyàn ṣe dànsáàkì rẹ ká máa gbóṣùbà fún torí pé ó ń yáwó ó tún sì ń ṣe iṣẹ́ àkànṣe ó ń yáwó ó tún sì ń ṣe àwọn iṣẹ́ àrà mẹ́rìírí ó ní kò yẹ kó mọ pẹ̀lú pípèsè ṣe wà lẹ̀ kò yẹ kó yáwó kó tún sọ pé òun tún fẹ́ mọ̀ ṣiṣẹ́ mọ́ ó yẹ kó kàn mọ yáwó nìkan ni ó ní ṣùgbọ́n Buhari wá dé èèyàn tó dáa bẹ́ẹ̀ débi pé ah, ah, ó ní ìfẹ́ inú àwọn ọmọ Nàìjíríà ó wú wú wú lọ́kàn. ẹ iṣẹ́ àkànṣe tí bàbá Buhari ṣe bóyá àwọn àta méjì nìkan lọ́mọ̀ pa àti àwọn kan torí pé àwọn àtàwà nísàlẹ̀ àárín mi ò parí kankan tí wọ́n ṣe ju wípé àwọn àtàwọn agbésùnmọ̀mí lọ́jọ́ ní ọ̀rọ̀ táwọn èèyàn dẹ̀ tún sọ fún wọn pé àtijọ́ ní ìlérí bí ara àwọn ìlérí ọ̀hún sì ni wọ́n ń sọ pé wọ́n ṣe. ìyá méjì nígbà tí ó tún wá parí gbogbo ọ̀rọ̀ wọ́n ní ẹ ń ṣubú ló parí ijó ó wí pé ojú ọ̀nà reluwé kan tún wà o ní ọ̀nà lẹ́kì pẹ́ nǹkankan pé Buhari ó tún ti fẹ́ ṣe báyìí nígbà yóò sì parí ẹ̀ ó ní kó tó di òpin ọdún tá a wà nú èyí ó ní yóò di píparí oníṣẹ́ kò tó ń téèyàn gbósùbà fún yàn fún ó lọ́lọ́run kékeré ní Buhari ó lè lọ́mọ ọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n bá parí ẹ̀ kí ni ìdánilójú wípé àwọn agbésùnmọ̀mí ò tún lọ káwọn èèyàn wọn. ibi àwa lọ gan-an ló mọ̀rọ̀ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó lè rìn lórí ilẹ̀ aṣòfin olóṣèlú kan sọ̀rọ̀ kan ó wípé béèyàn bá fẹ́ gbẹ̀mí mi sìn tó fẹ́ kó fẹ́ gbàgbé ayé ẹ̀ kó fẹ́ gbìyànjú àti rìnrìn àjò díẹ̀. láti Àbújá sí Kàdúná gan ìyẹn gan ti tó bó sì jẹ́ ní ọ̀dọ̀ wa ń bí náà ní ní apá ilẹ̀ yorùbá wa ń bí ìwọ gbéra láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ míì kódà láàrin ìlú kan sí ìlú míì ó máa fọkàn gbà ní òmò òfìrìfìrì ni. àwọn ìlú kan wà kan tó pé wọn lè sùn mọ́júmọ́ ṣe ni wọ́n ṣe fìdílàntè kiri tó ń ṣọ́ àwọn ènìyàn káwọn agbésùnmọ̀mí má bàa wá káwọn mọ́ ọdẹ ni pé bàbá wa ń ṣe nǹkan kí ni ṣáwọn ohun tó ń ṣe náà rèé. àní òòlì rìn mọ́ kọ́kẹ́ balẹ̀ inú fún àyàfu. ṣẹlẹ oníkálukú máa ń rìn tó máa ń wẹ ìwò nísìnyí. ẹnìkan sọ̀rọ̀ kan ó wí pé ìjọba ìpínlẹ̀ Ògùn òun náà ṣẹ̀ṣẹ̀ ṣèfilọ́lẹ̀ àwọn ọkọ̀ bọ̀gìnì tó fẹ́ máa fi káwọn aráàlú ẹ̀yìn àwọn ọkọ̀ ńláńlá wọn ẹnìkan wá ní à kọ́mọ̀tì ẹ̀túnjọ tí ẹ̀ máa tún fi jíyàn gbé bíi ti BRT kan tó wáyé ní Èkó ìbéèrè ńlá gidi ni àkíyèsí kan pàtàkì nìyẹn ló jẹ́ ká sáré mu wá kíjọba àpínlẹ̀ Ògùn tiẹ̀ náà kó náà gbégbèsè o. kọ́ gbìyànjú kọ́ fi ààbò tó dájú sí. tí bá mi ṣe lọ́wáyé wọ́n ní kò sí cctv àbí cc kámẹ́rà àbí kẹ́hìn pókó ẹ̀ kò sí bẹ́ẹ̀. ẹ gbọ́ dáadáa ó yẹ káwọn ìjọba wa mọ ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n dẹ̀ mọ́ wọn ò ṣe ni wọ́n mọ wọn ò ṣe wọ́n mọ wọn ò ṣe ni nítorí ẹ túbọ̀ gbìyànjú láti máa ṣe é ẹ̀yin kọ́ lè máa yinra yinra yín lọ́wọ́. nǹkan tá tiẹ̀ lè ṣe púpọ̀ jù ní pé bí a tábà yé ké sí wọn lọ́rùn tábà yé pariwo pé wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí bí ojúbọ àti wọn tó bá ya pé ariwo àwọn ẹni ẹsẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀n tán ń wí ẹ̀jẹ̀ àgbọ̀n tán ń sọ ń jọ kan. nítorí a lè máa bá lọ bí eléyìí lórílẹ̀‐èdè yìí. bẹ́ẹ̀ ni káwa náà má fi èrè wa sínú wa ká má yàn ẹ jẹ́ ká máa wo bó ṣe máa ṣe kí àwa náà máa sọ̀rọ̀ gbogbo ẹni opportunity tàbá ti rí tàbí gbogbo àyè tàbá ti rí ẹ jẹ́ ká máa fi èrò inú wa hàn pé inú wa ò dùn sí gbogbo ohun tó ń lọ ní orílẹ̀-èdè yìí pàápàá àwọn tó wà lókè àwọn tó ní ẹnu ní ilé òfin tàbí ilé àṣòfin kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kọ́mọ̀ pé inú àwọn aráàlú ò dùn gbogbo ohun tó ń lọ ìkọsẹ́ni tó dùn wọ́n nínú. àfi ká máa pọ́nra wọn léwé wọ́n ní ah, ẹgbẹ́ òṣèlú àwọn ẹ̀yin bàbá ni kìnní kan. kò sí ẹ̀sìn yàtọ̀ nù ẹgbẹ́ òṣèlú méjèèjì àti APC àti PDP ìkọ̀ ọ̀kan náà wọ́n sì wọnú ara wọn. ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ oná ti wọnú ara oníbẹ̀lẹ̀ èkó bí o lọ pdp pdp ó padà sí apc kí la wá sọ. kò sí yàtọ̀. kí la wá sọ. orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó ti sú ní sútẹ́ gbogbo èèyàn ló mọ̀ pápákọ̀ òfurufú kò ṣeé lọ bẹ́ẹ̀ ẹ lọ gan àjàbájálẹ̀ ẹmú kádùdà ní kẹ́ ẹ lè tán ná nítorí ó ṣeé ṣe kẹ́ ẹ má rí ná ẹmú tọ́ọ̀jì dání àwọn kan ní àtùpà àtùpà àtijọ́ ọdún bí yàtọ̀ sì mọ̀ gbé dání pé ẹ wá sọ fún mi ọ̀nà dà tí àwọn agbésùmọ̀mí àwọn agbébọn ò lè ya wọrú pápákọ̀ òfurufú bẹ́ẹ̀ lódìdí orílẹ̀-èdè tó jẹ́ pé ah, ah, alàmìlaka ló kọ ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ́yìn ẹ̀ náà nǹkan ìgbòlábára wa lónìí yorùbá nation now ẹ wo tí ilẹ̀ yorùbá gbé ṣe nígbà ayé àwọn agbólọ́wọ̀ ẹ káwó kì í ṣe kèrèmí ọ̀làjú ilẹ̀ adúláwọ̀ ìkọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa yìí ah, yorùbá gangan ni ó ní gbogbo civilization gbogbo ọ̀làjú ọ̀dọ̀ wa ni ó ti bẹ̀rẹ̀ so tá a bá wá dá dúró a máa ní nǹkan tá a máa fi àwọn nǹkan wa ṣe mm-hmm. tá a dẹ̀ máa ṣe dáadáa mm-hmm. tí ò ní sí pé a máa bẹ́ ẹnìkan ẹnikẹ́ni pin tàbí èèyàn kan ló máa máa darí wa pé báyìí la ṣe máa ṣe nǹkan wa torí ẹ̀ ló ti jẹ́ pé ohun tó bá yẹni ló yẹni okun ọrùn ìyá díẹ̀ ẹjẹ́ aké síta a sì ti ń pariwo náà àwọn ìjọba ilé mọ̀ọ́mọ̀ wọn ò fẹ́ ni nítorí bó ṣe ń yan aráàlú jẹ àti bí ó ṣe jẹ́ pé àpò ara wọn nìkan ni wọ́n mọ̀ nítorí ká nílò òótọ́ náà nífẹ̀ẹ́ ìlú mo máa ń sọ kíní kan mo ní onínúure lọ̀rẹ́ ìlú alágbàdo lọ̀rẹ́ alákàsù eléèrí lọ̀rẹ́ ewúrẹ́ mo ní kásù òótọ́ lónìí fún gbéga ìlú kásù òdodo lónìí fún tẹ̀síwájú ilẹ̀ wa ká sòótọ́ kí bùbá wa lè bòdodo bùbá wọn ò bòdodo mọ́. àwọn fúnra wọn gan mọ̀ torí ẹ̀ làwọn gan ṣe ń gbórí ara wọn pamọ́ ni wọ́n ṣe lè wá sí ìta láàrin àwọn aráàlú. ìkan lọ sí nílẹ̀ haúsá náà ìkan lọ sí ìlú abínibí ẹ̀ tó ń darí tó ń sojú nílé aṣòfin oko oko lọ́tọ̀ yìí kò lè ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ̀. tábà ti ń ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn náà mọ nǹkan tó yẹ kó ṣe nígbà tí èèyàn tí o tún lu ẹ̀ṣẹ̀ òde wá wá síbẹ̀ wá sọ pé o fẹ́ wá jẹ́ bákan kí ló fẹ́ wá ṣe ń bẹ̀. rántí olóṣèlú kan náà ṣé Kogi àbí Kwara ó ti gbà kẹrí jẹ́ kínní náà ní Kwara nípínlẹ̀ Kwara ó lọ sí ìlú òyìnbó láwọn apá ibìkan wọ́n sá wọ́n sáfàásẹ̀ ojú èèyàn pa kànáà ganan torí àwọn ìwà tó ṣe èèyàn ó ṣe dáadáa wọn ò ní máa gbé gẹ́gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni olùkọ́ ṣe ń sọ tí abẹ́ ti sọ pé ààrẹ Buhari o ọlọ́run kékeré ni o. Ah, bí a kà máa bọ́ bí a òun ó máa ṣèlérí tó ṣe fún àwọn agbésùnmọ̀mí tí wọ́n máa fi fi wálẹ̀ bí a ìdí tó ṣe sọ bẹ́ẹ̀ ìlérí àwọn jọ ní ìlérí táwọn jọ ṣe bí a ta bá ń bọ́ a lè fi nǹkan tó bá fẹ́ fún wọn a lè sọ síta wọn á jọ wá sí conclusion nǹkan tó fẹ́. tọ́ ẹ wo ẹ jẹ́ àmọ́ sẹ́nu ló ń bí tá a tiẹ̀ bá dé ìná lónìí àmọrírì gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá látàárọ̀ a nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń wò wá látàárọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ̀sìkáìbù yẹn inú wa ń dùn bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ̀ntì yẹn inú wa ń dùn bẹ́ẹ̀ ṣe ń láìkì yẹn inú wa ń dùn yóò mọ yẹ yín kò ní yẹ̀ sílẹ̀ ní fàkà kan jẹ́ kó sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ ti láti Èdùmàrè ẹ̀ ní sọnù kẹ́ tó sọnù ẹ̀ sì ní fàkà kan jẹ́ kó sì ní jẹ́ bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run lọ́la Jímọ̀ olóyin tòní ẹ wo ẹ já mọ̀ sẹ́nu róbi abadé yìí Olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí ṣe rí lásìkò àwẹ̀ ẹ̀ ń kúkú morúkọ mi abdultóbi fàṣùgbárùdín lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ yìí rèé ẹ̀ tún gbọ́ lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ nígbà tá a bá ń ka ìròyìn àpapọ̀ fún yín lédè Yorùbá àti Gẹ̀ẹ́sì ìròyìn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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe